رب العالمين الصلاة والسلام على الأبرار رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. الله ọlọ́wọ́n bá ti aláàrẹ gbàdúrà lọ lọ́nà fún ṣe àlàyé fún wa gẹ́gẹ́ bí ojú ọ̀nà tí à ń kábọ̀ wa nípa wípé ẹni yóò tí wọ́n pẹ̀lú bí ojú ọ̀rọ̀ bá dájọ́ ní sọ́nà ní sọ̀rọ̀ tó pọ̀ tí ó gbàgbé adájọ́rú ẹni bẹ́ẹ̀ láì sí iyèméjì nínú rẹ̀ ìwà nípa kò pẹ́ lára rẹ̀ ìwà sọ̀bẹ̀ sílù ìwà gàba tó ní pẹ́ lára rẹ̀ ìwà pẹ̀lẹ́ ní mùsùlùmí. ọlọ́ọ̀tí ọlọ́run tàbí lọ wọ́n sálẹ̀ fún wa. nínú sọ̀rọ̀ tó lù máa rọrùn. الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ọlọ́run ní àwọn gbọ́dọ̀ dá ìbàjẹ́ sórí ilẹ̀ máa ìwà lórí wà tí ó sùn wà ẹ má dá sórí ilẹ̀ máa ẹ má bàlẹ̀ jẹ́ máa بعد إصلاحها lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ti tún ilẹ̀ sí ní àkọ́kọ́ tọ́lọ́run bá dá ilẹ̀ ní máa ní ilẹ̀ wà. ẹ̀sẹ̀ àwọn ọmọ ènìyàn àwọn èèyàn wọ́n fi ẹ̀sìn balẹ̀ jẹ́ ojú ayé àtẹ̀gbẹ́ náà wà ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá tún kó àwọn ọ̀daràn àdúgbò lórí ilẹ̀ ó tún fọ ilẹ̀ mọ́ subhanallah ọlọ́run lẹ́nu gbọdọ̀ balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn àtúnṣe ọlọ́run subhanahu wa ta'ala ti ṣe àtúnṣe ìdọ́rọ́tọ̀ làárọ̀ ayára ẹlẹ́ẹ̀kẹ́rin ní ọdún mẹ́ta ìṣúra هذه الآيتان وبين علاقتها بالباب فلا آية وصصا ولا تقول سجنة كالو يقول الله تعالى وبين كلام فيه لا تفسدوا في الأرض بالمعاصي ما تما في عمل ما في ما دفع بسوء ما في دا أبو سوء ما في بالي جماعه والدعاء إلى غير طاعة الله بعد إسلام الله لها ẹ̀ẹ́dì ọ̀la máa pèpè lọ síbi títẹ̀lé ẹni tó yàtọ̀ sọ́lọ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti ọ̀la rẹ̀ lẹ́yìn lọ tó ti tún ilẹ̀ ṣe táwọn ti gbọ́ sí àti ọlọ́wọ́ bá tó ti tẹ̀lé. ọlọ́wọ́ bá ilé ti ọ̀la lẹ́yìn ìgbà tó ti tún ṣe tán bíbá ń fi sórí pẹ̀lú pé ńgbà tó fẹ́ tún ilẹ̀ ṣe gbogbo àwọn òfin fẹ́ dìde àwọn tó yẹ kí wọ́n jẹ́ mọ̀ọ́ṣì àwọn tí wọ́n ń pè wá nínú wọ́n ń tún wá nú wípé tá a bá gbọ́ tá a bá nígbàgbọ́ tá a sì bá ìgbàgbọ́ kú sọ́dọ̀ ọlọ́ subhanahu wa ta'ala ìsìnì ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gbàgbé lọ ó ti pèsè orí tó pọ̀ ìsàn tó pọ̀ àti ilé ìdára ńlá ti pálí ti kalẹ̀ gbogbo ẹni tó bá bá ìgbàgbọ́ kú sọ́dọ̀ ọlọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run pé wọ́n ti dé láti tún orí rẹ̀ gbé ṣẹ̀ríyà ọlọ́run wa tí ọlá ẹ̀yà jùlọ ó tún wá sọ òfin kalẹ̀ ó sọ àwọn òfin rẹ̀ kalẹ̀ ọlọ́run tí ọlá ẹ̀yà jùlọ ó ní kíkó lé ní kòtò àìyàn ṣẹ̀rí ajá wọ́n ní ká àjà ọlọ́run tí kálukú bá ti ná àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ náà la ti sọ àwọn ìlànà àti òfin àti sọ̀kalẹ̀ fún ní kálukú bẹ́ẹ̀ lọ́ọ́ sọ òfin kàní sọ́lọ́dà kalẹ̀ fún. ولكن قد جعلناك على شريعة من الأمر فاتبعها lẹ́yìn náà wá pé àtúntàn kalẹ̀ lórí ìlànà òfin kan nínú ẹ̀sìn yìí kọ́ ya tẹ̀lé o ìlànà rẹ̀ ní kọ́ tẹ̀lé wọlé àtẹ̀tẹ̀lẹ̀ àwa àtẹ̀tẹ̀ ìlànà ìlànà mọ́ọ̀n ọ̀gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́ náà àwọn tó ṣe é pé wọn ò ní màkà kan tí wọn mọ kankan yẹn torí pé iná wọn láyé olú àìsàn mi náà lọ́ọ́ ti ṣe ìhà àwọn yẹn wọn ò lè rọ́ ọlọ́run kankan kó lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ wọn lágbára kí wọ́n gbà kó nínú ìyá ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé ètò ọlọ́run tó ti kọ́ kalẹ̀ lórí gbogbo àwọn anábì làgbà kò ti sẹ́yìn tó torí àlejò sálà òun náà ní kẹ́ni kẹ́ni wọn ẹ̀yìn àjẹ́nà ni wọn aṣáájú rere òun náà ni wọn. wọ̀mùnà sábàtò ayé pèlè bá ìbátan ayé tí ojú ọ̀nà táǹkà lọ́wọ́ anàtàkùnmá ilà ọ̀rẹ́ ìtàlélá dáadájú ìmọ̀ àlàfo ìdájọ́ lọ́sọ́ ọ̀dọ̀ nǹkan míì وسنة رسول الله صلى الله عليه وسلم àti ìmọ̀ ẹgbẹ́ ìdájọ́ lọ sí ibòmí ìtọ́yàtọ̀ sí sunna Ànábì sallallahu alaihi wasallam min a'zami ma yusiru fil ardi nínú nǹkan tó tóbi tí dábàá jẹ́ sórí rẹ̀ wa annahu la salaha laha illa bi tahkimi kitabi wa sunnah àti pé kò sọ́nà sí ilẹ̀ ní gbàdára kílẹ̀ òbí wúlò kílẹ̀ òbí yáyí nígbà òsè pípẹ́ lómi àti sunna وهو سبيل المؤمنين ìlànà rere tí àwọn olùgbàgbọ́ òdodo àná tí wọ́n tọ̀ tán lè yege òun náà sì lọ́nà táwọn náà lè tọ̀ láti sórí rẹ̀. sábà ń sọ̀rọ̀ pé ká má balẹ̀ jẹ́ ṣé torí kéèyàn yàgbẹ́ sórí rẹ̀ ilé yàgbẹ́ sórí rẹ̀ ilẹ̀ tá à ń sọ pé kéèyàn má bàjẹ́ yẹn yẹn gbé àwa tá à ń bẹ́ ń bẹ́ẹ̀ ká má ba àwọn èèyàn tí ń bẹ́ ń bẹ́ẹ̀ jẹ́ ká má ba àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà lọ tí wọ́n sọ fún wa ní suratul Maida àyà àádọ́ta fífi ọlọ́run tí ọlá rẹ̀ gbàdúrà lọ ní afahukmul jahiliyyati yarghun wọ́dàrú wọ́mọ̀n àfúlàmù mi wọ́mọ̀n àfúlàmù min Allahi hukman liqawmin yuqinun ọlọ́ni afahukmul jahiliyyati yarghun ṣé ìdájọ́ ìwà ojúdúdú ìdájọ́ àìmọ̀kàmọ̀kà tó náà ni wọ́n wá ní wọ́n fẹ́ ni wọ́mọ̀n àfúlàmù min Allahi hukman kò sẹ́ni tí ìdájọ́ rẹ̀ dáa tó gúnrégé tó wúlò tó yá ayé tó ṣe déédéé tó tó ìdájọ́ ọ̀tọ̀lọ́ọ̀ba ìkọ́ omi yóò kínú ṣùgbọ́n ẹtí gbogbo àwọn èèyàn láwọn olùmí olójú pápá ni wọ́n ojú ẹlòmí wó làbàràbà ojú ẹlòmí ò ríran dáadáa ṣùgbọ́n fáwọn ìjọ tí wọ́n ní àmọ̀dájú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ní àmọ̀dájú nínú gbígbà ọlọ́run ọba ìrẹsì ọlágbọ́ tí wọ́n mọ ọlọ́run ọba dáadáa àwọn ìwọ́n mọ̀ ìgbé ìdájọ́ ọlọ́run òun náà ní ìdájọ́ olóṣè rẹwà olóṣè pérébé fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n bá ń tẹ́sà ń kankan rẹ ọlọ́wọ́n bá náà ń tẹ́sà fún ọ ẹ̀sà ọlọ́wọ́n bá اشرح هذه الآية صلاة آية وما الذي تفيده باسم آية ولا فاهم أنفاني كلا آية إذا وبين مناسبتها للباب وسواء صلاة وعقيدة وعبادة وعشقه ìgbẹ̀lẹ̀ ayé àìsàn ìjọ náà ti àǹkà lọ́wọ́. àlàyé ينكر الله تعالى على من خرج عن حكم الله ọlọ́run ọba ilé kíọ́lá ó ń fi àtakò fún gbogbo ẹni yóò tọ́ba jáde kúrò níbi ìdájọ́ ọlọ́ àlùmùsẹ́mìlẹ̀ àlẹ́ àkúrúlé ọ̀yẹ́rì ètò ṣe é pé ìdájọ́ ọlọ́run tó ṣe é pé ó ti kó gbogbo orin nínú gbogbo orin ìdájọ́ ọlọ́run ti kó sínú bí àbájáde ńlẹ̀ anáàmì àǹkólè sàrẹ́ni bẹ́ẹ̀ sì ni ìdájọ́ ọlọ́run ó ti kọ̀ fún ikú níbi gbogbo ti jẹ máa burú téèyàn bá wà lọ kọ̀ tọ́jáde kó níbi ìdájọ́ ọlọ́run tó wúlò tọ́ dáa rè wàá dáadáa ilé ilé àwọn àtiwá bí ní àárọ̀ wọlé àwọ̀ irú ẹni bẹ́ẹ̀ tọ́ wá sẹ́yìn lọ síbi nǹkan tọ́yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run tọ́yàtọ̀ sí ìdájọ́ àníṣe sọ́lá ìtọ́jú orí yẹn ọwọ́ á lọ síbi àwọn ìròrí kan àti àwọn ìfẹ́ inú wọ̀lùbídà ó sì wá lọ síbi àwọn àdádálẹ̀ wọ́n lè ṣèlè àhánsìlẹ́ndì wọn bá ara rìgáàlì àti àwọn àyálò èdè tẹkinọ́lọ́jì táwọn èèyàn gbé kalẹ̀ pẹ̀lú òrùlé ara wọn bílẹ̀ mùsànàdé ní ìṣẹ̀lẹ̀ àtìlá tí ò ní ìfarasì kò ní dọ́gbára lé nínú síra ọlọ́run àwọn àyálò èdè àwọn àyálò èdè tẹkinọ́lọ́jì yẹn tó ti pé kò gbára lé nǹkan kankan kò ní ẹ̀rí kankan nínú síra ọlọ́run ọba nínú òfin ìsìn ọlọ́run ọba ìdíjọ́lá kàmá kọ́lá gẹ́gẹ́ bí àwọn tó ń jẹ́ alágbà ojú dúdú àìmọ̀kàmọ̀kà tí wọ́n gbé wọn ti sọ nígbà náà pé àwọn yẹn yàgòmó náà fi yé nínú ìjà aláàbí wọn tọ̀lá dá tó ti pé àwọn àgbà ojú dúdú àwọn ń ṣe ìdájọ́ pẹ̀lú àwọn ìròrí lásán tí ọ̀gbà ní kankan náà nínú ẹ̀sìn ọlọ́run látara àwọn ìwà ìmọ̀kàmọ̀kà ìmọ̀kàmọ̀kà wọn fi ń dájọ́ àti ọ̀nà wọn fi ń dájọ́ tó ẹni yóò tó bá ti bẹ́ẹ̀ tó kú òkú níbi ìdájọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá báyìí ìlú ẹni bẹ́ẹ̀ á ìlú ẹni bẹ́ẹ̀ ó ti kó nínú orin nìyẹn ó sì ti rú wa àgàbàǹdélé nínú ẹ̀sìn ọlọ́run ọba pọ̀tùkì ìlú àyà àyà ìfún aláǹfààní àtàzír ní ìṣọ́kùn ìjàlélẹ́yà àyà ìfún aláǹfààní àtàzír ní ìṣọ́kùn ìjàlélẹ́yà títẹ́ríkò níbi wa ìdájọ́ nípa ojú kì máa fi ojú dúdú dájọ́ kì máa fi àwọn àgbélẹ̀rọ láti máa fi dájọ́ kì máa fi àwọn àgbélẹ̀rọ orí ìròrí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lófin láti máa fi dájọ́ pé pa ìdájọ́ náà bá tù á ah, àyà wà ní kìlọ̀ sí wà ní sọ̀rọ̀ kó níbẹ̀ wọ̀kùyà rẹ̀ ní àlá òfin ìlànà ìrọ̀rùn sóòrè ó sì wọ́n ní sọ̀rọ̀ pé á gbọ́dọ̀ tẹ̀sà báyìí lọ́ọ̀kan á gbọ́dọ̀ tẹ̀sà àwọn òfin kan bí kọ́tíṣàn kan káwọn kọ́kọ́ afẹ́fẹ́ ta rẹ̀ lórí ìdájọ́ ọlọ́ọ̀ agbọ́dọ̀ sísá rẹ̀ lórí ìdájọ́ ti sọ̀rọ̀ sọ̀rọ̀ torí pé abáyọ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni wọ́n ti kó constitution jọ wọ́n ti fi kójọ yẹn á rí i pé yọ ọmọ ní àbújẹjẹ kùtọ́kọ náà ni yọ ọmọ ní àbújẹjẹ kùtọ́kọ torí pé wọn ọmọ èèyàn ọba tó dání lọ́mọ ni lọ́nà ọ̀hún tó fẹ́ alẹ́ aláwọ̀ lè kọ́lùkù wọlé náà òun lòún dẹ́ dáa òun náà lòún máa tó wúlò fẹ́ ọlọ́run sọ pé ala ìyá àdàmú wọn ni falakọ síbẹ̀ ọlọ́run máa ń tọ́já ọlọ́run máa ń tọ́já ọlọ́run máa ń tí ó wúlò fún wọn ló sì máa ń tí ó wúlò fún wọn ọwọ́ ọlọ́sẹ̀ ìkọlùkọ̀ bí aláàánú lọ́lọ́run ọba tí ó ti sàlàyé gbogbo tó kálukú wá sí iṣẹ́ lọ́lọ́run ọba ìbátan áyà ìlú jọ́nà ànàmán áyàdà àni kìtà ìwọ̀lọ́nà ìsọ̀bù afẹ́lẹ́ yóò sọ̀rọ̀ àwọn ìwé òfin kan tó gbé lókè ìṣirò ọlọ́run àti súnmọ́ni sọ́lọ̀m wàkọ̀lẹ̀ ṣàkọ́nà wàkọ̀lẹ̀ ṣàkàmẹ́lẹ́ lọ owó ó ti gba tọ́gbù gbogbo olùdájọ́ àwọn kan ní ìgbà tó sọ́dọ̀ táwọn yẹn sí ó ti gba ní olùdájọ́ subhanallah mùsùlùmí gidi ìṣògbọ̀dọ̀ sọ́dọ̀ fún ìwé òṣèṣì báyìí àwọn alágbọ́dọ̀ àfọwọ́ àjẹlọ́jọ́ màálù رضي الله عنهما أن رسول الله صلى ẹnìkan kan yóò lè fi gbàgbọ́ dáadáa hátà yẹ kó na àwa àtàbà ń gbé màjí torí títí tí ìfẹ́ ló fi tẹ̀lé dí òmù wa. Al-Imam Nawawi wọ́n sọ wáyé pé hadithun sahih wọn láti sọ lálàáfíà wàràwà iná kò fi kitab al-hujjah ti fi náà sahih wọ́n sì ní wọ́n mú tíra àdéhùn náà jáde nínú tíra al-hujjah pẹ̀lú ìtàkùn tó ṣe kí ni o tó lálàáfíà pẹ̀lú ẹ̀fọ́ àwọn olùmọ̀ọ́kàn wọ́n àìlálàáfíà tó púpọ̀ ṣùgbọ́n tí àlìmọ́mù Nawawi táwọn sọ ní pé àdéhùn yẹn wọn ló ní àlàáfíà ìṣòro hàdà ìṣàlì sàlàyé àdéhùn wọ́n bá yin múna sábàtà àlèbá kó sì wọ́n sọ ìbátan tiẹ̀ náà sí ojú ọ̀nà wọ́n máa ń wá àlèháwà kí ni wọ́n pè ní ìfẹ́ oníjẹ́fẹ́ yóò fi rọrùn ọ̀sán sọlọ́lá àlùsọ́lá jíjẹ́ aláwọ̀ sọ́lá fún wa níròyìn أن الإنسان ni يكون مؤمنا كامل الإيمان kí ọmọ nìyẹn kò ní jẹ́ olùgbàgbọ́ tí gbàgbọ́ rẹ̀ pé àlùwá àtìbà ní ìgbàgbọ́ tó pa dandan ó yẹ kó wà lára rẹ̀ kò lè fi ìgbé sára ọmọ ẹ̀dẹ́ ènìyàn hàtà tẹ̀kúnà màhàbàtúhù tàbí àdán hàtà tẹ̀kúnà màhàbàtúhù tàbí àtúndé màá já àbíkẹ́ rọ̀ṣọ́ sọ̀rọ̀ àtàlà títí tí ìfẹ́ rẹ̀ hàtà tẹ̀kúnà màhàbàtúhù tàbí Di máa já bí mo lọ sọ kíkẹ́ ló fi tẹ̀lé ìfẹ́ tí àná ti fúlà mú wa. nínú àwọn mẹ́rin wọn náà wà ní nínú àwọn àṣẹ àti kíkọ́ wọ́n bẹ́ẹ̀ yìí ha ìfẹ́ yàtọ̀ sí wọ́yẹ́ dìbò àwọn ọ̀yọ́ nípò máa amọ̀ràn bí yẹ máa ní bẹ̀ntá ní sọ́lá ń fà kánú bí sì tìlé wa jìnnà sí yọmọ fi sílẹ̀ tí ọmọ kórìíra rẹ̀. wọ̀nyí háwa ní tí jẹ́ ìfẹ́ nú òní máa ta àwọn àwọn náà ní tẹ́lẹ̀ bá ti ń fẹ́ ọ̀tọ̀ ṣẹ́gbó tó sì nífẹ̀ẹ́ sí wàkílà wàkílà ilé yìí rọ̀tẹ̀mílà ilé yìí gbogbo ntẹ́lẹ̀ bá ti tètè sí ntẹ́lẹ̀ yẹn bá ti tètè sí ìfẹ́ nítorí òun ẹ̀mí rẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ mi ìfúnpá ojúra bá tọ́wọ́ sẹ́yìn ènìyàn náà máa ṣe ìfẹ́ nù nìyẹn. bákan náà tábà ní kájúwe rẹ̀ dáadáa jù bẹ́ẹ̀ lọ á sọ pé nǹkan pé nífẹ̀ẹ́ ẹnu àti onífẹ̀ẹ́ ẹnu ìfẹ́ ẹnu náà ní kéyìn orí òdodo kọ́ má gba òdodo. ìjọba mi ti ròdodo tí ọ̀bẹ ti gba òdodo tó ní náà máa kó òdodo nìyẹn ṣùgbọ́n àti gbọ́ lóru yẹn wá padà síbi lóru yẹn lẹ́yìn ìgbà tí mo sọ pé báyìí láti ṣe onífẹ̀ẹ́ ẹni ìlú ẹni bẹ́ẹ̀ ẹ̀ ti rí òdodo tọkọ òdodo ìfẹ́ ẹnu ti ń dà láàmú bọ́lá ìyàwó ayé ìfẹ́ ẹnu torí pé ìfẹ́ inú ojúlówó àbùkù ni gẹ́gẹ́ bí kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ pé iná lẹ́hàwá làwọ́ lẹ́hàwá lóbi àìníyì wọ́n sọ̀rí ìrìnkú lẹ́hàwá sọ̀rí ìrìnkú ni. ó ní iná lẹ́hàwá dáadáa bí ìfẹ́ inú làwọ́ lẹ́hàwá lóbi àìníyì ojúlówó àbùkù gangan ní ìfẹ́ inú. wọ́n sọ̀rí ìrìnkú lẹ́hàwá bẹ́ẹ̀ ni ìdánimọ́lẹ̀ gbogbo ìfẹ́ inú pátá ọ̀rẹ́ nù àwọn ìlanimọ́lẹ̀ àbùkù náà ìfẹ́nu ìmọ̀ sọ nílẹ̀ ní àbùkù láwùjọ ìjáde náà ti fẹ́nu ìfẹ́nu tó wà lágbára jù òdìpọ̀ sọ fọlọ́ ọba sọ báyìí òṣìṣẹ́ ọlọ́sọ̀lá fọlọ́ sọ báyìí ká sọ pé a gbọ́ ìgbà gbà a gbọ́ ìgbà àtẹ̀lé ojúlówó fẹ́nu ni o bí mùsùlùmí ọ̀sọ̀lá kò níbẹ̀ ìbátan àdébì tí ojú ọ̀nà. ànáwó أبان الفرق بين أهل الإيمان وأهل النفاق والمعاصي حديثي أو أتعفيها ìyàtọ̀ gidigidi tí ń bẹ láàrin àwọn olùgbàgbọ́ àti àwọn alágàbàǹtẹ̀lẹ̀ àti àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn nínú àwọn èdè wọn nínú àwọn èyí tí wọ́n ń gbèrò nínú ẹ̀mí ọwọ́ àtàlàyé rẹ̀ wípé alágàbàǹtẹ̀lẹ̀ ìdí bẹ́ẹ̀nu rẹ̀ lábúrú ọwọ́ ń sàfihàn síta ìdí bẹ́ẹ̀nu rẹ̀ nírọ́ wọ́n sàfihàn òdodo síta ìdí bẹ́ẹ̀nu rẹ̀ onáàlà ìgbàgbọ́ wọ́n ti àfihàn ìgbàgbọ́ ti àfihàn rẹ̀ síta so hadithi wọ́n ti àlàyé rẹ̀ pé tó ti tọ́ lódodo tọ́ba jẹ́ pé ẹ̀yìn lẹ́bàá ni wọ́n jẹ́ tó ṣe é gé ẹ̀bá ní ẹni ìgbàgbọ́ ìṣe ni èyí tó ń mú wa gbogbo ọkàn yín pátá gbogbo ẹ̀ ní ìlẹ́sìn tẹ̀lé àyẹ̀tẹ̀ ní tẹ̀lé ọ̀dájú pé ìjánu sọ̀rọ̀ lásán ní ẹ̀sà fi hàn ìgbàgbọ́ títa báyìí sáńdérò tó olùgbàgbọ́ ní ṣùgbọ́n ẹ̀sìn pa àìgbàgbọ́ ẹ̀sìn pa mọ́ sínú kọ́lọ́ọ̀jì ẹ̀sìn àtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa kó níbi gbogbo tí ó jẹ́ aburú látòrí ṣe kó nífà àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ògbóǹtarìgì aburú pátá kọ́lọ́ọ̀jì àwáyà ìwádìí olùgbàgbọ́ òdòdó وعلى آله وصحبه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت